Àkíyèsí rèé o lórí ọ̀rọ̀ àwọn Haúsá ṣarinṣarin táwọn kan ń pè ní Bàbáńbólà, t'àwọn Fúlàní la wí, ọ̀rọ̀ àwọn ṣarinṣarin yìí gan-an ó tún wá fẹ́ peléke ó fẹ́ pakasọ ju àwọn Fúlàní lọ, nítorí báyìí náà làwọn Fúlàní ṣe bẹ̀rẹ̀ kó tó di wípé wọ́n dohun tí wọ́n dà lénìí. Kò sí ibi tí àwọn ṣarinṣarin yìí kìí tẹ́rí sí wọlé sí Kò sí àdúgbò tí wọn ò sí, gbogbo ibi ni wọ́n wà. Wọ́n á máa fọwọ́ wálẹ̀ kiri bí òkété bẹ́ẹ̀ iṣẹ́ ọwọ́ wọn burú jáì. Lórí wípé wọ́n ń wá erin, gbogbo kọ̀rọ̀kọ́ndú àdúgbò ni wọ́n ń dé. Àwọn tàpó wọn, gbogbo ibi tí wọ́n ń dalẹ̀ sí ni wọ́n ti fọ́ tán. Ojú ọ̀run nìkan ni wọn ò tíì ráyè wọlé sí. Kí ni ayé wá dà báyìí? Ṣé ìjọba ni ká bá wí? Àbí òbí àbí àwa ara wa. Ọ̀rọ̀ àwọn ṣarinṣarin yìí di ohun tó kọni lóminú àtomi òde. Àwọn ẹ̀yà Haúsá ni púpọ̀ nínú àwọn tí wọ́n ń ṣiṣẹ́ ṣarinṣarin. Ṣùgbọ́n ṣá, ṣé ṣarinṣarin ni wọ́n lóòótọ́ àbí afọ̀sánbòjú bí èèyàn fòru dúdú ṣiṣẹ́ bíi jàǹdùkú? Ọ̀pọ̀lọpọ̀ ọṣẹ́ àti ohun ibi ló kún ọwọ́ àwọn tá à ń pè ní ṣarinṣarin táwọn kan ń pè ní bàbáńbólà yìí báwọn kan ṣe joyè ajínigbé nínú wọn làwọn kan joyè alọ́kọ̀lóhùn-kígbe bẹ́ẹ̀ làwọn kan ń ṣe agbódegbà fáwọn Fúlàní darandaran láti fojúmọmọ wo ibi tí wọn yóò ti hùwà láabi tó bá di òru. Tẹ́ ẹ bá dé àwọn orí àkìtàn, àwọn lẹ máa bá àtọmọdé àtàgbà wọn, wọ́n á mú akọ́rọ́ dání, wọ́n gbé àpò, àpò wọn yìí kò sí nǹkan tí wọn kò pamọ́ síbẹ̀ ó ró inú wọn jù tọ̀ka lọ tẹ́ ẹ bá lé wọn kúrò nídìí ẹrù yín tẹ́ ẹ pè wọ́n sí wọ́n á dúró nídùúró pé àwọn fẹ́ kọjú ìjà da ẹni tó ní nǹkan irú agbára wo gan-an ló wà lọ́wọ́ wọn ta ló ń gúnyán fún wọn tó ní tọbẹ̀ òṣòro àwọn fúlàní darandaran làwọn èèyàn dájú sọ láìmọ̀ pé ọ̀rọ̀ àwọn haúsá ṣarinṣarin yìí náà pakasọ àwọn méjèèjì irú ìró nìborun wọn ọ̀rọ̀ wọn yìí ó tó àpérò fọ́mọ irinwó àwọn èèyàn nílùú àdúgbò ìletò gbogbo kò lè sùn kí wọ́n sun oorun àsùnforí lóṣùká yálà lọ́sàn-án tàbí lálẹ́ nítorí ìbẹ̀rù pé ó ṣeé ṣe kí wọ́n wọlé kí wọ́n wá kó wọn láwọn nǹkan lọ kí wọ́n wọlé kí wọ́n wá kó wọn láwọn dúkìá lọ yálà èyí tẹ́ ẹ pè wọ́n sí àti èyí tẹ́ ẹ pè wọ́n sí wọ́n sábà máa ń wà láwọn ibi tí ilé ṣẹ̀ṣẹ̀ ń dé láwọn ibi tí ọ̀pọ̀ ilé ò tíì sí, pàápàá àwọn àdúgbò tí iṣẹ́ ilé kíkọ́ ti ń lọ lọ́wọ́. Bákan náà, àwọn èèyàn ò lè gbé nǹkan sí gbàgede mọ́ nítorí káwọn bàbáńbólà yìí gẹ́gẹ́ bí wọ́n ṣe ń pè wọ́n lédè Haúsá má bàa gbé e lọ. Àpò wọn tí wọ́n ń gbé dání yìí ni wọ́n fi ń kó àwọn nǹkan tí wọ́n bá jí gbé sí. Láìpẹ́ yìí nílùú Òṣogbo lọ́wọ́ tẹ ọ̀kan lára àwọn bàbáńbólà yìí pé ó jí ọmọ ọdún mẹ́fà kan gbé Ọmọ yìí ló wá lo ìsinmi ráńpẹ́ lọ́dọ̀ ìyá bàbá rẹ̀. Ká tó wí ká tó fọ̀, ó ti palẹ̀ ọmọ náà mọ́ sọ sínú àpò. Ọpẹ́lọpẹ́ àwọn akẹgbẹ́ ọmọ náà tí wọ́n jọ ń ṣeré ni ó sáré lọ pe ìyá bàbá ọmọ yìí wá. Kété tí ìyá yìí débẹ̀, kàkà kí Haúsá ṣarinṣarin yìí kó doríkodò kó túbá, níṣe ló tún mú ìyá àgbàlagbà yìí lù. Ó lu màmá yìí títí títí tó fi dèrò ilé Ọpẹ́lọpẹ́ àwọn ará àdúgbò ni wọ́n jáde lọ́pọ̀ yanturu tí wọ́n sì dìmọ́ kó tó di wípé wọ́n rí ìyá yìí gbà, wọ́n rí ọmọ náà gbà kó tó di pé wọ́n ké sí àwọn ikọ̀ elétò ààbò Àmọ̀tẹ́kùn. Ṣùgbọ́n lọ́pọ̀ ìgbà àlọ ọ̀rọ̀ yìí la máa ń rí a kì í rábọ̀ tọ́wọ́ bá ti tẹ irú wọn. Àìfọwọ́tó Gíríìkì mú ọ̀rọ̀ ètò ààbò yìí, ó ti wá dohun tó fẹ́ máa gbẹbọn ńlá lọ́wọ́ ẹni. Oníkálukú wọn sọ ilẹ̀ Yorùbá di ààtàn tí wọ́n ń kó nǹkan ẹ̀gbin dà sí, tí wọ́n ti ń ṣe ohun tó wù wọ́n. Wọ́n kó ara wọn wá lọ́pọ̀ yanturu láti apá àríwá láti wá tẹ̀dó máa ṣiṣẹ́ láabi nílẹ̀ káàárọ̀ o Nígbà tí wọ́n bá délẹ̀ Yorùbá tán, táwa náà tẹ́wọ́ gbà wọ́n, wọ́n á wá sọra wọn di igi àràbà tó ń gbẹbọ ńlá lọ́wọ́ wa. Wọ́n á máa fòòró tolórí tẹlẹ́mù, wọ́n á máa rú omi àlàáfíà tó ti tòrò rú. Ẹ bí ọba wa dé nílẹ̀ káàárọ̀ o bẹ́ẹ̀ láwọn ìpínlẹ̀ kan bí ìpínlẹ̀ Borno, Enugu, Abuja àti àwọn ìpínlẹ̀ lápá àríwá ni wọ́n ti fi òfin de àwọn ṣàrin-ṣàrin yìí láwọn ìpínlẹ̀ tó jẹ́ ìpínlẹ̀ wọn. Ní agbègbè Lugbe nílùú Àbújá, wọ́n wó ilé àwọn bàbáńbólà yìí tó wà ní ọjà Lugbe, wọ́n lé wọn ṣìàṣìà kúrò ní agbègbè yìí, wọ́n fòfin dè wọ́n pé eégún wọn ò gbọdọ̀ ṣẹ́ lóòré náà mọ́ àtàwọn agbègbè míì bẹ́ẹ̀. Ṣùgbọ́n nílẹ̀ Káàárọ̀-o-ò-jíire, kò tíì sí ìgbésẹ̀ kankan lórí àwọn ṣàǹrin-ṣàǹrin yìí, táwọn náà ń ṣe bẹ́ẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ tí wọ́n fẹ́ máa sọra wọn di ohun tó fẹ́ máa gbẹbọn ńlá lọ́wọ́ wa. Téléyìí sì ń pè fún ìgbésẹ̀ pàjáwìrì. Wọ́n á wọlé onílé pàápàá àwọn ilé tí iṣẹ́ ilé kíkọ́ ń lọ lọ́wọ́. Ọjọ́ gbogbo ń tolè ọjọ́ kan ń tolóhun. Ǹjẹ́ jẹ́ mọ̀ pé ọwọ́ tún tẹ ọ̀kan lára àwọn ṣàǹrin yìí Ní agbègbè Òwúrò CDA, ọ̀kan nínú àwọn arákùnrin ọ̀hún tí wọ́n jẹ́ ṣáníṣání, ni ó ti pẹ́ tí wọ́n ti ń wọlé arákùnrin kan tó ti dolóògbé ṣùgbọ́n tó ní àwọn irinṣẹ́ lọ́pọ̀lọpọ̀ léyìí tó ń lò láti fi ṣiṣẹ́ lákòókò tó wà láyé. Lára àwọn irinṣẹ́ yìí ni ẹ̀rọ ìlọta, ìlọ̀gì, ẹ̀rọ tí wọ́n fi ń lo oúnjẹ adìẹ àti àwọn ẹ̀rọ míì lóníranànran ni bàbá yìí ní kó tó di wípé wọ́n jáde láyé. Gbogbo àwọn ẹ̀rọ yìí ni wọ́n kó pamọ́ sínú ilé olóògbé yìí. Àṣé àwọn ṣáníṣání yìí ti ń gba ọ̀nà ẹ̀bùrú. Jalè onílé wọlé máa tú àwọn ẹ̀rọ yìí lẹ́yọ kọ̀ọ̀kan. Ṣùgbọ́n níjọ́ tí ọwọ́ pálábá wọn ségi, méjì ni àwọn tó wá ṣiṣẹ́ láabi yìí, tí ọ̀kan sì fẹ̀yìn rìnwọ̀gbé jùbà ìhòòrò lọ, ṣùgbọ́n ọwọ́ tẹ ọ̀kan nínú àwọn méjèèjì. Èyí ló wá jẹ́ di mímọ̀ wípé ó ti pẹ́ tí wọ́n ti ń hu ìwà yìí Gbogbo àwọn ẹ̀rọ ẹni ẹlẹ́ni ni wọ́n ti tú lọ. Gbogbo àwọn nǹkan olówó iyebíye tó ti gbówó lórí tó jẹ́ àwọn ẹ̀rọ tó jẹ́ irinṣẹ́ tí wọ́n ń lò ni wọ́n ti tú lọ. Bí ọ̀rọ̀ àwọn Fúlàní darandaran náà ṣe bẹ̀rẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ rèé kó tó di wípé wọ́n dé àǹjọ̀nú aṣekúpani, tí wọ́n ń pani, tí wọ́n ń pa tèwe-tàgbà, tí wọ́n ń dà wá láàmú nílẹ̀ Yorùbá, tí wọ́n ń jí nǹkan èèyàn gbé, tí wọ́n tún ń jí àwọn èèyàn gbé gbowó. Ọ̀rọ̀ àwọn ṣarinṣarin yìí nílò àmójútó gidi o ẹ jẹ́ á dìde ká gbé ìgbésẹ̀ kó tó di wípé àwọn náà wọ́n tún sọ ara wọn di ìṣòro wọ́n sọ ara wọn di egungun ẹja sí wa lọ́rùn wọ́n sọra wọn di ata àti ẹ̀gún nínú ẹran wa àti ata nínú ojú wa. ẹni tí clearing freighter logistics iṣẹ́ wọn dára wọ́n kà sọ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 Yorùbá Gidi TV.